الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه adáàpẹ́ fún ọlọ́run ọba o ọba aláàánú ọba oníkẹ́ ọlọ́run ọba àsọpẹ́ fún púpọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ orí tó ṣe fún wa ó ṣe orí náà fún wa ó bù háyà ó sì wá ní mùsùlùmí ó sì wá lẹ́ni tọ́lá láàfíà ó sì wá lẹ́ni tí ń ṣèjọsìn fún pẹ̀lú bá ṣe lágbára mọ́ ọlọ́run à ń bí ọ dákun gbà lọ́wọ́ wa ọ̀rọ̀mọdún tá ń gbà dákun má dàlú wa láyà dákun má jà sí lásán ọlọ́run à ń bí ọ gbogbo àwọn tó jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ti lọ́ọ́ bọ́ lọ́wọ́ lọ́ọ́ ti lọ́ọ́ bá rẹ ọlọ́run bá àṣàforíjì fún ọ ètí bá ń bẹ́ẹ̀nù kẹ́ bá àṣàlékùn ètí bá ń bẹ́ẹ̀nù yàrá amúyàdó lórí ẹ̀ làlàkọ́lọ́ ọlákọ̀tàrà bẹ̀là kí àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba àrálẹ̀ àwọn sábẹ̀rẹ̀ àti gbogbo àmùsùn lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san Hmm, èyí tún ni wáàsí wa eh, alhaqul yaqin èyí tó ṣe pé wọ́n so nígbọ̀wọ́ rẹ̀ láti ilé òǹsílé alukurani òǹsílé ní àdúgbò Kòso nílùú Sẹ́yìn ẹni tó so nígbọ̀lọ́wọ́ rẹ̀ bí gẹ́gẹ́ gbogbo bá ti mọ̀ pé gbogbo ògbà ní sọ pé káfọ́ kọ̀ ọ̀hún pamọ́ ah! ọlọ́run bọ́ bá a san wọ́n lẹ́sàn-án rí o yóò bá a ṣe dáadáa tó pọ̀ fún wọn o láti ọ̀dọ̀ wọn ló sábàbí pẹ̀lú bàbá wa àgbà àwọn bàbá wa abdulwahid bọ́lájí kọ́sìm tí wọ́n jẹ́ olórí oníkéwú ní ìlú sẹ́yìn bàbá wa náà ọlọ́run bàbá lẹ́kẹ́ọ́lá àdámọ̀ lọ́wọ́dá ayátahom kọ́lọ́run bàbá lẹ́kẹ́ọ́lá kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa ọlọ́run bá wa jogún àlàáfíà tó péye fún wa ọ̀làláhọ́láwọ̀lá kan tẹ̀lé àbílà èyàn ara ẹ tún farabalẹ̀ lórí ọ̀rọ̀ tó yẹ pé a tún máa gbéyàwó lónìí òun náà ni baitul muslim tàbí ká sọ pé albaytu sa'id al-usratu as-sa'ida mọ̀lẹ́bí rere ilé mùsùlùmí bó ló ti yẹ kó rí hmm. ọ̀rọ̀ náà dorí kodò ah! ọ̀tọ̀ bá wà ní mọ́tò farabalẹ̀ gbọ́n tá à ń wí ọ̀tọ̀ bá ń lọ tó ń rìn lọ tó ń gọ́ kadà tàbọ̀ ń lọ tàbọ̀ níbi tó bá sáà ti ń gbọ́ wa ọba àmà jẹ́ sàárì lọ́wọ́ ibi yòówù tó bá wà tàbí ẹ̀ tẹ́ tẹ́ ń jí ni gbọ̀hùn tà fẹ́ sọ díẹ̀ bọ́lọ̀n bọ́ba lè kíọ́lá lè ní yóò wúlò fún yín ibi al-haqqul yaqini wà yìí èyí tá gbéyàwó àkọlé yìí àkọlé tó jọba gbogbo wa wí ni o mhm. ẹ farabalẹ̀ kú kalẹ̀ ilé mùsùlùmí bò ló ti yẹ kó rí síbi ilé tèmi ṣe rí bó ti yẹ kí ilé mùsùlùmí rí nìyẹn àbí ilé tiẹ̀ ṣe rí bó ti yẹ kí ilé mùsùlùmí rí nìyẹn inú ọ̀rọ̀ wa yìí ni ó ti jẹ́ kọ́ pé ibo la kùn sí tèmi àti ẹjọ́ ṣàtúnṣe ẹ̀ àlẹ́bẹ̀ẹ́tò mùsùlùmí ilé mùsùlùmí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀mí ẹ má jẹ́ àgbàgbé pé ilé tá à ń sọ yìí ilé mùsùlùmí tá à ń sọ yìí làbúdá à ń yẹ kó mọ̀ báyìí ní zaujain ọ gbọ́dọ̀ dó lórí ọkọ àti ìyàwó wàlẹ̀ àbínà wàlẹ̀ bàlàtì bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọlọ́kùnrin àtàwọn ọmọ olóbìnrin tàbí ká sọ pé wọlé aulad àtàwọn ọmọ wọn bóò ló ti yẹ kó rí àmájà ọkọ gbàgbé ní pé ọkọ àtìyàwó nǹkan méjì kan gbọ́dọ̀ wà láàrin ara wọn nínú ilé mùsùlùmí ni ó àsọlé mi ó ilé ìwọ tó bá jẹ́ mùsùlùmí la fẹ́ sọ ó tó bá yìí ṣe rí ṣàtúnṣe alákọ̀ọ́kọ́ àlùmọ̀wádà ó gbọ́dọ̀ wà láàrin wa òun náà ní ìfẹ́ àlùmọ̀wádà òun ni ó fa yẹjẹ àlọlẹ aláàkọ kọ ìmọ̀tọ́lẹ̀ rídọ́ sàádà yóò jẹ́ kí irun tí ń bẹ láàrin wọ́n dó lórí ipa yọnu síra wa a sì jọ ń wá bóòlì wo sì soríire bóòlì mi náà sì soríire láàrin lọ́kọláya eléyìí láǹpẹ́ náà ni mo wá dà ìfẹ́ ni o tí òbí etí sí láàrin wa àtọkọ àti ìyàwó ẹ ti sọ ẹ ti sọ ẹ ti nínú sẹmí ayé yín ẹ tètè wá ẹ tètè wá o. ẹlẹ́ẹ̀kejì arahma ìkẹ́ ìkẹ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ tí ọ̀bẹ ti sí àánú tàbí ìkẹ́ èyí yòówù tó rí o rahma tí wọ́n tó jẹ́yàwó tó ní àánú ọkọ rẹ lójú tàbí ẹni wọ́n tó jọkọ tó ní àánú ìyàwó rẹ lójú gbàgbé ẹ̀ kìí ṣe ilé mùsùlùmí mọ́ ilé mùsùlùmí gbọ́dọ̀ ní méjèèjì yìí torí pé ọlọ́run bọ́ba lẹ́kọ̀ọ́ fún fábíọ́mọ rahmat mina lọ́ọ̀hì lè ń tẹ̀lé hàn ṣùgbọ́n ànábì rí pẹ̀lú àánú mẹ́rin òfin báwọn yẹn gbé ọ̀làkùn tafa gbọ̀ngànlé ìdọ̀lẹ́kọ̀lù tó bá pọ̀ kàn yẹn bá lé ní domin wọn rẹ ni ló fi wájẹ́ pé wọ́tọ̀ ọjọ́ kọ ọgbọ́dọ̀ láàánú ìyàwó rẹ o wọ́tọ̀ ọjọ́ ìyàwó ọgbọ́dọ̀ láàánú ọkọ rẹ o tí òbí etí sí méjèèjì àtẹ̀rà wa ní o ilé mùsùlùmí ilé kan ni tó yẹ pé ọlọ́run bọ́ balẹ̀ kan láti ìdẹ̀ra ká máa bára wa gbé ọlọ́run bá ṣe wá lẹ́ni tó ṣe pé ká máa kíyàwó jẹ́ ìtutù ẹ̀mí fọ́kọ Allahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́run bá sọ fún anúṣọ́tò nahal wípé òun ọlọ́run bá ṣe ilé ibùgbé yín òun ṣe é ní ilé ilé ìtutù fún yín ilé tí ó jẹ́ jẹ́ kẹ́ gbígbé sí ayé rọrùn ilé mùsùlùmí ìdẹ̀ra ni nínú àwọn ìdẹ̀rùn ọlọ́run bá tọ́lọ́run bá ṣe fún ẹrúsìn rẹ̀ ẹ̀nà ọlọ́run bá ní kílé rẹ̀ ó jẹ́ ilé aláyọ̀ òkú oríire ẹ̀nà ọba kùn díẹ̀ káàtó ṣàtúnṣe rẹ̀ o ilé mùsùlùmí yóò máa bẹ́ńbẹ̀ gẹ́gẹ́ bá ti sọ ọkọ ìyàwó àtàwọn ọmọ ilé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó yẹ pé gbọ́dọ̀ láwọn kẹyìn ilé mùsùlùmí tọkọ àtìyàwó bá wà tọ́lọ́wọ́n bó jogún ọmọ fún wọn ayò dínkù ń bẹ́ o tó fi jẹ́ pé ọlọ́run bá sọ pé alimalu walibanon zinatul hayati dunya ẹ̀rí dúkìá àtàwọn ọmọ ọ̀sán ọ̀lẹ́ ayé ni o ọlọ́run à ń bẹ ọ́ gbogbo àwọn tó bá dé ní ọmọ fún tó fún wọn lọ́mọ dákun bá wa jogún ọmọ fún wọn bá wa ṣàánú wọn bá wa sọ ẹkún wọn bá wa ọlọ́run à gbogbo ẹni ọba wà nínú ṣíṣí yìí tó ti fún lọ́mọ lọ́kọláya dákùnbà àjogún ọmọ fún ọ aláàánú ni ọ aláàánú ni ọ àánú rẹ tàá fi ń bí ọ bá wa dá wọn lóhùn dákùn àwa tó wá jogún ọmọ fún ọlọ́run dákùn má fi wọn lára lójú o dákùn má fi wọn lára lójú o yá jèrè wọn já ní ojú àwọn ní wa ọmọ làwa ní lọ́dọ̀ àwọn òbí wa yá sọmọ kalẹ̀ fún wọn yáwọn ní ọpẹ́ láyé fún wa àwọn tó ti kú náà bá ṣàforíjì fún wọn náà tó jẹ́ mùsùlùmí ẹ̀yin ẹ̀yẹ ọkọ àtìyàwó hmm, kìí máa ṣe pé ìgbádùn ilé ayé nìkan ni wọ́n jọ nílẹ̀ ara wọn tẹ̀sí ń o bó o láti jọ ṣẹ̀sìn tọba níwọ níyàwó ìyàwó òkè wọn sì ń wò rẹ ẹ máa ń jà nítorí pé ọ̀dáná fún ọ àwọn ẹ máa ń jà nítorí pé ń fún ọ ṣùgbọ́n ọba jà nítorí pé òsín lọ́hùn ọ̀daràn ni ọ́ o ti ọ̀daràn ni ọ́ bẹ́ẹ̀ náà ìyàwó ọbẹ̀rù rẹ níbodè o olè ò ní í gbé olè o olè o ilé mùsùlùmí agbọ́dọ̀ máa retí ọlọ́run agbọ́dọ̀ máa sin lọ́run ni wọ́n máa sin lọ́run bá tèmi tí í ṣe Allah nígbà mi sì jókòó ìwọ tó jẹ́ ìyàwó ni wọ́n máa sin ọlọ́run bá tiẹ̀ tí í ṣe Allah nígbà tí wọ́n náà jẹ́ ìyàwó èsì túláàsì kó ṣe kó wọ́n tó jóbìn kó lọ mọ́ṣáláṣí kó lọ kírun tó bá ti mọ̀ kí kò kí nílé rẹ̀ lólórí jù níbi ni ẹ má lé orísun ọlọ́run bá lóbìnrin mọ́ṣáláṣí ọlọ́run ṣùgbọ́n kó kírun nílé wọn lólórí fún wọn ṣùgbọ́n àbá ti mọ̀ kí gba mọ́ṣáláṣí lọ wọ́n ọkùnrin mọ́ṣáláṣí láti kírun kó máa lọ kí papọ̀ máwùn yẹn ní jẹ̀rọ náà hmm, ilé mùsùlùmí tó jẹ́ ilé olóríire ó gbọ́dọ̀ jẹ́ ilé tí wọ́n ti mọ ọlọ́run bá lẹ́yọ̀ká ilé tí wọ́n yé sóògùn síra wọn ẹwọlé ẹwọlé ẹwọlé àwọn mùsùlùmí lónìí

fínfínfín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lójú orí mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n máa ń sọ yẹn àti máa sọ àsopá àsorọ̀ àsomọ́dì àgbémì àrìmọ́lẹ̀ mọ́nú ṣọ́ọ̀bù àgbékọ́ sí wáyé sí ẹ̀dùn ọ̀nà ṣọ́ọ̀bù àbẹ́dùn ọ̀nà ẹlé àrìmọ́ àrò ògiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun là ń pè ní tàmáyìn ti wàlà àti máa sògùn ọ̀fẹ́ ń ta torí ẹ̀ lọ́mọdé fi wá nì àníbi ní pé ṣe kò ní gbogbo ń papọ̀ mọ́ lọ́wọ́ bá ní gbogbo ìwọ ìyàwó má sògùn sọ́kọ̀ o ìwọ ọkọ máṣòwò fún ìyàwó ẹ̀bẹ̀ lọ́wọ́n ọba kọ́lọ́run bó ṣe ìfẹ́ sáàrin yín ni o lọ́fà tí islam sọ pé tazawwaju aliwaduda aliwaluda ìwọ ọkọ rọba níyàwó ẹni onífẹ̀ẹ́ sí ni ọ fẹ́ máfẹni tó onífẹ̀ẹ́ sí o ó léwu gbà tó máa sọ pé ó ti láwọn èèyàn jìnnà sí mi àwọn èdè mo fẹ́ fẹ́ àwọn tí mo fẹ́ fẹ́ gan ìmọ̀ pé òun náà padà dóyún à ọtẹ ààrẹ jẹ bákan náà tọ́lọ́run bá ti ní pé kẹyàn máa sin lọ́hùn tẹ mọ́ lọ́hùn tí wọ́n ń pèrún tẹ́ ń lọ́ọ́ kí tẹ̀sí jẹ́ nìkan tí ìpẹ́ ìsàlùwàlá kẹ́ tó kí orí ọgbọ́n yìí làwọn ọmọdé bá yín lórí rẹ̀ yọ rọrùn fún yín láti jí káwọn ọmọ ní ọ̀sẹ̀ sìn ọlọ́run torí pé àdẹ́bìrì pé kó lo mọ̀ òlóòde ni yóò ládọ̀ àlàlùfẹ́tàrà ọmọ kọ̀ọ̀kan ni wọ́n bí lórí ìlànà islam kó sí islam wà bá wáhu yuhawidanihi àwọn òbí ẹ̀ wọ́n máa ń sọ ọ́ di jíò ọ́ yóò ní sèrọ́ tàbí wọ́n sọ ọ́ di nẹ̀sọ́rọ́ àwọn yóò máa jìsà sọ ọ̀dà bọ́nẹ́ tàbí kí wọ́n sọ ọ̀dà àwọn òbí máa ń fà òbí ọ gbádùn dáadáa àbúrò àwọn ọmọ yóò sọ lọ́wọ́ àti kọ́ wa pé alimu ń bi sọlá àti ẹ fi kọ́ àwọn ọmọ yín nígbà tí wọ́n bá ní kíkí tí wọ́n bá ọdún méje wọ́n bóhùn máa tàáfẹ́jọ́ jẹ́ ilé aláyọ̀ tàáfẹ́ jẹ́ ilé ìdùnnú tàáfẹ́ jẹ́ ilé tó ṣe é wò pé ilé mùsùlùmí ní àfi ká àwọn ọmọ wa kí wọ́n máa sì jọ ìsọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣàdédé bàjẹ́ láwùjọ wa yìí bí kò ṣe pé láti pàṣẹ bàbá ni nígbà bàbá kò bá mójútó ọmọ ò ti bá tiẹ̀ lọ látàárọ̀ láti dájí àwọn ọmọ èjì gbàtẹ́ ìwọlé wọ́n ti sùn kò sí yọ ọkàn pẹ̀lú gbèsè ayé àwọn ọmọ pàtó tiẹ̀ tó wá ṣe òfun ìyá náà ní jíjẹ òfun ní mímu bó ní ilé náà sì jẹ́ ilé aláyọ̀ bó ní ilé náà sì jẹ́ ilé tó dáa èèyàn mi ilé mùsùlùmí ọkọ ni ó ṣe wàhálà lọ́wọ́ yóò wá fún ìyàwó ní jíjẹ àti mímu ìyàwó máa tọ́jú àwọn ọmọ sóhun tó burú kóhun ní òṣìṣẹ́ ṣùgbọ́n ṣẹ́ tó yẹ pé kò ní í jẹ́ kó hẹ́nà èyí tó jẹ́ ojúṣe rẹ̀ gangan ìtọ́jú àwọn ọmọ yẹn iṣẹ́ tí ọba ti hẹ́nà ẹ̀kọ́ tọ́jú àwọn ọmọ a tó láàṣì nínú Islam kò fi ilẹ̀ o ìtọ́jú ọmọ wọ́n gbé kọ́ ọlọ́run tí wọ́n ní ọ̀bẹ ọmọ tọ́jú ah, hmm, ó ti fọ̀run rẹ ó ti fi ṣeré wọ́n tó jóbìnrin tún láàsì ní kan tọ́jú ọmọ o eléyìí tí bá ti ń ṣẹlẹ̀ tí wọ́n tọ́jọ́ kan tó ti fúyàwó ní jíjẹ múmu àti ohun táwọn ọmọ jẹ inú ilé náà máa jẹ ilé àláyọ̀ ìdílé náà máa jẹ ìdílé àláyọ̀ èèyàn mi hmm, àwọn tá a jáyà mùsùlùmí nínú orí tọ́lọ́run bá ṣe fún wa òun ní ẹni pé a gbọ́dọ̀ ṣẹ́nà fún ìyàwó wa ní gbogbo ìgbà yóò tó bá ní bùkátà sí wa bẹ́ẹ̀ náà ìwọ ìyàwó rẹ̀ ọ gbọ́dọ̀ ṣẹ́nà fún ọkọ rẹ̀ gbogbo ìyàwó tó bá ní bùkátà òun lọ́kọláya ilé mùsùlùmí àgbọ́dọ̀ jọ máa gbádùn ara wa ni o ànábì Muhammad sọ pé òfin kí ẹnì kọ̀ọ̀kan yín kó sì máa gbọ́ fílẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ aráalé rẹ̀ ni o àwọn sàbí sọ pé àyà àti ṣàwọ́ta fẹ̀yẹ̀ èyí ń ṣe ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ó sì gbọ́ bùkátà lára ìyàwó wa á tún gba aládà àdábì ni pé bẹ́ẹ̀ ni láwùká náà wà dáhùn àlàhàrọ́m tọ́ba yìí pé bóyá bíi tí wọ́n ṣe léèwọ̀ ni wọ́n bá lọ tí ì bọ̀ èmi yọ gbẹ̀sẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni tọ́ba ṣe síbi tó ṣẹ̀tọ́ wọ́n tó jọ́kùnrin máa súnmọ́ ìyàwó rẹ̀ dáadáa wọ́n tó jóbìnrin náà máa ṣe bẹ́ẹ̀ ká má gbàgbé ayé àlùkò láti sọ pé lè sá okọ́ harifin lakọ̀ àwọn ìyàwó yan gbọ́ oko ni wọ́n jẹ́ o fàtó harisakoman mẹ́sì tó ẹrùkọ ọgbà yìí bọ́ bá ṣe wù yín ṣùgbọ́n ọ̀tọ̀ wá jẹ́ mùsùlùmí ó fi ìyàwó lé ọ̀pọ̀ ìyàwó tì ọwọ́ àlọ́ jẹ́ ní kẹtẹ́ pé ń ṣe ìranù ń ta ìyàwó náà sì ni òun náà lè mára dúró òun náà bá bẹ́ẹ̀ta wíwọ ọkùnrin ṣe bẹ́ẹ̀ta lọ́dọ̀ àwọn obìnrin kan lóbìnrin náà bẹ́ẹ̀ta lọ́dọ̀ àwọn ọkùnrin míì yọ máa sọ pé àwọn aláàánú òun ilé mùsùlùmí kọ́ lélẹ́ ni ilé mùsùlùmí èmi tí mo jẹ́ ọkọ gbọ́dọ̀ ṣàgbèrè kankan torí mo mọ̀ jìyà tí ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run mo ti níyàwó lé à ìjìyà rẹ̀ ni bí wọ́n jẹ́ omi júmi lóko pa òun ṣẹ̀ríà o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìjìyà jẹ́ wíyà kíámọ̀ tó le jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ìwọ ìyàwó náà gbọ́dọ̀ mọ̀ pé ee tí n bẹ́ẹ̀ lọ ságbèrè ìjìyà rẹ̀ lórí ẹ̀ ó lé wọ́n jù mí lóko pa ni o torí mo ti lọ́kọ o tí wọ́n bá gbá mú láyé lórí ẹ̀ tàbá ló ṣẹ̀ríà bá ṣe lóyìí ìjìyà jẹ́ wíyà kíámọ̀ tó le jù bẹ́ẹ̀ lọ tí n bá ti wá mọ̀ yìí wọ́n lè ta àfin lè ṣàgbèrè náà ni pé nígbà wọ ìyàwó bá ní bùkátà sọ́kọ rẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n ní bùkátà sí kú súnmọ́ ìwọ ọkọ náà béèrè lọ́wọ́ rẹ̀ òun sì ọlọ́run bá ní pé ẹni yòówù tójó béèrè tọkọ bá pè pé eré òun yá eré lọ́kọláya wa tọ́wá kọ́ àwọn bàláìkọ́ máa ṣẹ́bìlẹ̀ títí lè mọ́ nínú ẹgbà wa mi tí tọkọ yìí èyọ́nú eléyìí la gbọ́dọ̀ gbà tí ìdílé wo fi òun náà ni pé àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé lọ́gbà yòówù tí a bá ti bímọ a gbọ́dọ̀ fún àwọn ìtọ́jú àwọn ọmọ wa a gbọ́dọ̀ fún wọn ní ìtọ́jú tó dáa àwọn ọmọ wa jígí la jẹ́ fún wọn tí wọ́n máa wò ìwọ ìyàwó máa ṣépè lọ́kọ o ìwọ ọkọ náà máa ṣépè lé ìyàwó rẹ̀ ìwọ ìyàwó respect ọkọ rẹ dáadáa kódà kó má ju àràrá lọ kódà ó tún dàgbà jù lọ lọ́jọ́ orí ah, ọkọ rẹ ní ìsàlí ṣàpọ́nlé ẹjọ́ máa ìpọkọ rẹ lóòkọ o gbónígbà bá ṣe pé bẹ́ẹ̀ iná wọn máa ń bá pè é bó bá ṣe yẹpẹrẹ ọkọ rẹ sí làwọn èèyàn ṣe bọ yẹpẹrẹ rẹ sí bó bá ṣe ṣàpọ́nlé ẹ̀ sí ló ṣe rápọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn àpọ́nlé rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ni wọ́n kọ́ máa jẹ́ nìkan tó yẹ pé ó dọ̀tí ìyàwó rẹ o máa yẹ bu lábojú o máa yẹ bu lábimú o àwọn eléyìí ni máa ń dá wàhálà alẹ́ láàrin lọ́kọláya tíyàwó bá ti wá di pé ọlọ́run ṣe é ó lóyún ah tó kọ o mójútó ìyàwó rẹ̀ dáadáa nípa kíní ó jẹ nípa kíní ó mu o máa jẹ́ńjẹ rọrùn o ma máa mú mu rọrùn kódà ó sì gbọ́dọ̀ máa tọ́jú ara rẹ̀ pẹ̀lú ìwòsàn tó lálàáfíà ẹ má jàrọ̀ wò lo oògùn kóògùn èyí tí Islam lòdì sí kí yìí ọba lè jẹ́ ìdílé nígbà yòówù tí obìnrin bá fẹ́ gba ìmọ̀ràn ọkọ rẹ lẹni àkọ́kọ́ tó gbọ́dọ̀ fi ìmọ̀ràn lọ ìwọ ọkọ ìwọ náà tẹ́tí gbọ́ ìmọ̀ràn ọkọ ìyàwó rẹ ọ̀rọ̀ tó bá fẹ́ sọ tẹ́tí gbọ́ dáadáa má sọ pé ọ̀ráyè má sọ pé oorun kùn ọ́ àdámọ́ obìnrin pé kí wọ́n máa rẹ́ni tí wọ́n máa fọ̀rọ̀ nú wọn lọ tí wọ́n bá lúwọ̀ ọgbọ́ yọ lọ́dọ̀ ẹlòmíì o bẹ́ẹ̀ náà nìwọ̀n tọ́jọ́ kan náà kí ló tó ń lọ jókòó nílé ayò kí ló tó ń lọ jókòó nílé ọtí òun wò pé ìyàwó rẹ̀ kò ní làákàyè tọ́ ìyàwó rẹ̀ kì í gbọ́ tiẹ̀ bí agbóhun ta tiẹ̀ tí wá wà lónìí fóònù ni ìyàwó di fóònù mú láàrin wákàtí mẹ́ta ọkọ náà di fóònù tiẹ̀ mú wọ́n jọ wà lórí bẹ́ẹ̀dì kan náà wọn sì ní ta síra wọn ti ń bẹ́ lómi sọ̀rọ̀ eléyìí bí bá ti ń bá àwọn fẹ́ǹdì ẹ̀ sọ̀rọ̀ lórí Facebook lélẹ́yìí ni wọ́n máa bá àwọn fẹ́ǹdì tiẹ̀ sọ̀rọ̀ ah eléyìí lè ṣe ìdílé mùsùlùmí o ìdílé mùsùlùmí ìdílé aláyọ̀ hmm, ẹ gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ máa sọ̀rọ̀ ọ̀nà ara yín fúnra yín bí bẹ́ẹ̀ kọ́ ìdílé yóò di pẹ́ẹ́m pẹ́ẹ́ntúká hmm ìdílé aláyọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam onípe látẹ́jà alùbù yóò ta kọ́ọ̀mù mọ̀kọ́ ọ̀bẹ̀rọ ẹ má jẹ́ kí ní yín ọ̀dà gẹ́gẹ́ bí ilé sàárè o inna shaytana yanfiru min al-bayti alladhi taqra'u fihi surat al-baqara ṣàìtọ́nù máa ń jìnà sílé tí wọ́n bá ti ń ka tọ́ra nàbí sọ pé mọ́sálù lẹ́yìn lẹ́dí yẹ́dùkọ̀ lọ́ àfẹ́ ọ̀lẹ́gbẹ́tù lẹ́dí láàyẹ́dùkọ̀ lọ́ àfẹ́ mọ́sálù lẹ́hàjì wọlé mayé àpèjúwe ilé èyí tó yẹ pé yẹ́dùkọ̀ lọ́ àfẹ́ wọ́n rántí ọlọ́run bá ń bẹ̀ àtàpèjúwe ilé èyí tó yẹ pé wọ́n rántí ọlọ́run bá ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe alààyè àtòkù ni o ilé mùsùlùmí tí wọ́n bá rántí ọlọ́run ilé alààyè ni èyí tí wọ́n bá rántí ọlọ́run bá ń bẹ̀ ó ti di ilé òkú ẹ̀yin èèyàn mi eléyìí ni ìdílé aláyọ̀ bákan náà ká má gbàgbé pánẹ́bí Muhammad sàálà sọ pé àlékún bí salati fi buyutikum fa inna khayra salati al-mar'i fi baytihi illa al-maktuba ọ̀dọ̀ wọn yóò ẹ máa kírun nínú ilé wọ́tọ́jọ́ kọ nẹ́fìlà má gbé jùlẹ̀ nínú ilé o ẹ máa kírun nínú ilé wọ́tọ́jẹ́yàwó má fi rún lẹ́ o ó ń ṣe ọlọ́run bá ní pé irun tí yẹn bá kí nínú ilé yẹn ló jù àfi tó bá jẹ́ wọ̀n ẹ̀yẹn pàápàá jùlọ ọ̀tọ̀jọ́kùnrin gbàmọ́sára sí lọ àwọn tó ajẹ́ mùsùlùmí tọ́ba ipá burú fẹ́ ṣẹlẹ̀ láìkọ̀ọ̀kan ìjà máa ṣe a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim bákan náà kí là ń gbọ́ nínú ilé wa kí là ń wò ẹjẹ́ ajẹ́ pé ohun tá à ń wò nínú ilé wa gbádùn dáadáa nǹkan tó dáa là ń wò bí wáàsí àwọn àfáà tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá bí ká máa gbọ́ wáàsí wọn ká máa gbọ́ Quran ẹ má máa wò ó pé bẹ́ẹ̀ èèyàn máa gbọ́ èèyàn máa wo fíìmù pàápàá jùlọ ìdílé mi wọn máa wo búlú fíìmù ṣé ẹ ń báyé ara ń jẹ́ lọ́ni o ẹ lè pẹ́ yín bẹ́ẹ̀ nù gbàdùn ní ẹ pé ìyà ìyà ń bẹ fún yín ẹ sọ inú ilé yín ọsọ ìdílé mùsùlùmí tí wọ́n máa kùránì ń bẹ tí máa ṣe gbádùn máa dáadáa bí irú ń ṣe ara yín ẹ tètè ṣàtúnṣe ẹ má ọba yín dá ọkọ mi ọ̀rọ̀ máa ń ẹ máa ṣe nǹkan mo bó tẹ̀ pé mo yá fi yín wọ ìyàwó mi ọ̀rọ̀ ń bẹ́ o báyìí báyìí báyìí tí mo ní oṣù òṣè ṣàtúnṣe láàrin ara yín ẹjọ wà foríjì ẹjọ ṣàmójúkò láàrin ara yín ẹ má jẹ́ nìkẹta ọba yín dá sí o ìwọ obìnrin ọ̀rọ̀ ní ti ṣẹlẹ̀ ó ti gbọ́dọ̀ yá rẹ lọ ọmọ ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀yá tó ń wò ẹjẹ́ nìkan tẹ́ fàdúrà sí ni ọpọlọpọ ilẹ̀ ń gbáko tí ọmọ ilé ọkọ ilé wọn sì máa ilé ọkọ ọmọ yín máa padà ń dàrú ilẹ̀ ilẹ̀ padà dàrú ọmọ wa padà dẹni tí ń lé ọkọ káàkiri eléyìí kọ eléyìí náà eléyìí náà kọ èyí ń fa o torí náà kan náà má torí pé ìyàwó wá di wá ó ti gba àwọn ojúṣe kan tí ìyá rẹ̀ ń ṣe fún ọ tẹ́lẹ̀ ìyá rẹ̀ ní ń bá ọ dáná pé òun ní ń bá ọ fọṣọ òun ti gbà á lọ́nà àdámọ́ ni pé ìyá ọkọ máa ń fẹ́ jẹ́ kọ́kọ́ ọkọ mọ̀ níyàwó ni wọ́n yìí fẹ́ kí wọ́n yìí nífẹ̀ẹ́ ìyàwó ọmọ wọn dénú dọ́kàndọ́kà àyàfi díẹ̀ nínú àwọn bá sàánú. Hmm. àwa mùsùlùmí ẹjẹ́ ajẹ́ nìkan tó yẹ pé ká tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ká máa bẹ ọlọ́run bá púpọ̀ púpọ̀ wípé ìmọ̀ bẹ́lọ́hùn ọba nínú ilé wa oore ní ọjà sí fún wa o èmi ń bẹ́lọ́hùn ọba wọ́n ń bẹ́lọ́hùn oore ní ọjà sí wọ́n tọ́jú ìyàwó ń bẹ́lọ́hùn mi tí mo jọ́ kan ń bẹ́lọ́hùn àwọn ọmọ wa wọ́n ń bẹ́lọ́hùn oore ní ọjà fún sí ẹ má jà máa ṣe pé inú ilé ọba nàbí sọ pé látẹ́ni wọn làwọn fún sí kọ́ọ̀mù ẹ má máa ṣe pèlè ra yín ẹ sì má máa ṣe pèlè dúkìá yìí o ìwọ ìyàwó ọbẹ̀ sí ṣe pèlè ọkọ ọwọ́ àníkọ̀ yìí ọkọ nǹkan ṣiṣẹ́ ni kọ̀ yẹ àwọ̀ ọlọ́fàá ó lè ṣe wàhálà lọ́la tá a kọ́ kọ́kọ́ kadà lọ kógun mútò lọ tó bá kówó jẹ ọwọ́ òun ò ní dùn wò báyìí ò ní ṣe é rí ta ni wàá ń gbà èpè rẹ nì torí pé èpè táwọn òyìn tí ẹbí ti ṣe àwọn màláìka gbé lọ sẹ́mẹ̀ wọ́n tilẹ̀kùn sẹ́mẹ̀ wọn ò ní jẹ́wọ́ bẹ̀ wọ́n ní ẹ̀ dá padà sọ́dọ̀ ẹni tí wọ́n ṣe fún tọ́ba yẹn lẹ́nu èpè yóò ṣe kò ń gẹ̀rẹ̀ wọ ìyàwó ó ṣe pè lọ́kọ rẹ̀ èsì pé ó ṣe kò ń gẹ̀rẹ̀ ní ti rí two thousand tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ní ti rí three hundred tani ọ̀kọ̀ọ̀kọ̀ jìyà rẹ̀ ìwọ ni o ìwọ ni o èpè ọ̀wá yẹ èpè náà padà sọ́dọ̀ rẹ padà torí pé kò pé ọ kọ́ máa ṣépè lọ́kọ rẹ bẹ́ẹ̀ náà nìwọ tó ọjọ́ kọ má ṣépè léyàwó rẹ abojú abimú àìṣépè lé rẹ ni àdúrà là máa ń ṣe àdúrà ẹ̀rẹ́ gbọ́ pé àfa wa Ibrahim anabi wa Ibrahim alayhi salatu wa salam ó dídí àìmọye ọdún ní fi ń sọ pé rabbi habili minas salihin rabbi habili minas salihin ọlọ́run bá dákun jogún ọmọ rí fún mi ò dákun jogún ọmọ rí fún mi ò nígbà tábà gbà tán Ibrahim fàdá àṣàyè lọ ni o àdúrà lọ yẹ wá ìpè ọ̀yẹ̀ wá rárá tàbá fẹ́ jẹ́ kí ìdílé wọ́n jẹ́ ìdílé àláyọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo ìgbà yòówù ní ká máa ní àmánà má tú àṣírí ìyàwó rẹ síta ìwọ ọkọ náà má tú àṣírí ìyàwó rẹ síta ó léwu tọ́wọ́ bẹ̀rẹ̀ sí tú àṣírí ìyàwó rẹ síta ó léwu tọ́wọ́ bẹ̀rẹ̀ sí tú àṣírí ọkọ rẹ síta ibi ẹ bá jọ kùn díẹ̀ káàtó sí ara yín ẹjọ́ ṣàtúnṣe láàrin ara yín ni o ẹjọ́ ṣàtúnṣe láàrin ara yín ni o bákan náà tẹ̀wá fẹ́ jẹ́ kí ìdílé yẹn jẹ́ ìdílé aláyọ̀ ẹ má gbé fọ́tò sínú ilé o ẹ sì má jẹ́ kájọ wà nínú ilé tẹ̀ ń gbé tẹ bá fẹ́ máa sin ajá pé ẹ fẹ́ máa fi ṣọdẹ ìta alé ni kó wà kẹ́kọ́ lémi ìfún lọ́tọ̀ bíbẹ̀ kọ́ iṣẹ́ rẹ̀ yóò máa dínkù lójoojúmọ́ ní tó tó ńlá yóò máa dínkù lójoojúmọ́ nínú sí ilé rẹ̀ yín ẹ má gbé àwòrán kankan ẹ má gbé nàró sínú ilé fọ́tò eré ẹ má jọ wà nílé yín torí pa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé la tadkhulul malaika baytan fihi kalbun aw suwar màláìkà ò ní wọnú ilé kan èyí tó ṣe pé ajá ń bẹ ń bẹ àti inú ilé èyí táwọ̀ ń bẹ afa àbùkọ́ ló three thousand two hundred twenty five nígbà tí Muslim gbéjà ní two thousand one hundred six àwọn àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ ajẹ́ nìkan tó ṣe pé ká máa tètè gbébinú mì láàrin ara wa àwa tá a jẹ́yàwó tá a jẹ́yàwó àtọkọ wọn á ṣeré ohun nàbí màrò wọ́tọ̀ ọjọ́ kọ máa bá àwọn ìyàwó rẹ gbé pẹ̀lú dáadáa bákan náà wọ́tọ̀ jẹ́yàwó máa dun ọkọ rẹ nínú lóòrèkóòrè ọ̀dà púpọ̀ kan máa soge sọkọ rẹ tọ́ba sì jáde gbàyànjá tó jáde o tọ́ba ló wọ́n lọ ibìkan ó tún yàbò mí sọ kó kílíà o sọ kó kílẹ̀ ọwọ́ ọkọ náà ẹ múyàwó rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ìdílé yẹn wà jẹ́ ìdílé aláyọ̀ àdéhùn sọ pé khairukum khairukum li ahli ẹni tó wa ana khairukum li ahli èmi ni mo lóore jù torí màá ń ṣe orí sáwọn ará ilé mi èmi mo jẹ́ ni ẹ̀sà ẹni ó jẹ́ ni ẹ̀sà jù nínú yín lẹni tó jẹ́ ìyàwó má ṣàdúrà fọ́kọ rẹ̀ tó lílọ lọ́jáde yìí ọlọ́run bàbá àlékẹ́ alákójú ó mú dáadáa bọ̀ kó jẹ́ kó yẹ kó jẹ́ kó dáa fún wọ́n tó jẹ́ kọ́ náà máa ṣàdọ́ àfọkọ rẹ bí fúnyàwó rẹ bí ọba kùn sí kọ́nà bọ́ ṣàtúnṣe rẹ eléyìí ni ó fi jẹ́ kí ìdílé wọn máa jẹ́ ìdílé àláyọ̀ ẹ má gbọ́kọ̀ kúgbọ́ nínú ilé o ẹ má gbọ́ orin o ẹ má gbórin nínú ilé o inú ilé tí wọ́n bá ti máa ń gbọ́ ni jagoro ẹ sì má jẹ́ nìkan tó ṣe pé kẹ jálábòsí ẹ jìnà sábòsí ẹ sì jìnà sọ́rẹ́yìn ìdílé yẹn ọba jẹ́ ìdílé àláyọ̀ bẹ̀lọ́ nǹkọ́lọ́ bó balẹ̀ kí a kó ṣàtúnṣe ìdílé ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni ìwọ̀n ọba díẹ̀ tí ipa sọ̀rọ̀ ẹni tó gba òun wá sílẹ̀ òun náà ni ọmọ ìyá wa òdèrè ọmọdé ni wọ́n lọ́ndàkùn bá wọn dà wọ́n lágbà ọlọ́run bó balẹ̀ kí a bá sọ orí tó pọ̀ fún ọlọ́run bá ibi tí wọ́n bá kùn sí bá ṣàtúnṣe wọn o àwọn tó wọ́n sì ń jẹ́ra àwọn ọmọ wọn náà ọlọ́run bá ṣàtúnṣe wọn iléeṣẹ́ rédíò yìí má jẹ́ ó dàrú ọlọ́run bàbá ọba àlekẹ́ ọlọ́ba ṣe àgbéga fún iléeṣẹ́ rédíò yìí náà ọlọ́run bàbá àlekẹ́ à ń bẹ̀ ọ́ iléeṣẹ́ rédíò yìí oore tó pọ̀ yọ wọ̀ bẹ̀ àwọn aburú bá lè jáde kó nu iléeṣẹ́ rédíò yìí ولا لا حول ولا قوة إلا بالله أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته fẹ́ni tí ó bá fẹ́ gba ọ̀rọ̀ wa sílẹ̀ tó bá fẹ́ pè wá zero seven zero five three two four one six five zero lẹ́ẹ̀kan sí zero seven zero five three two four one six five zero asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.